òun náà sọ̀rọ̀ kan tó fi title rẹ̀ pé ní ó ní the mistake of 1914 ó ní àṣìṣe gbáà ni mò ń tu ọ̀rọ̀ yìí o káwọn èèyàn fi understand ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ipe àfọwọ́fà ẹgbọ́n táwọn adana ń sọ ó ní àṣìṣe gbáà ni kíkópọ̀ àwọn ẹ̀yà oríṣiríṣi àwọn ẹ̀yà oríṣiríṣi pé ní culture wọn yàtọ̀ gedegbe custom wọn yàtọ̀ gedegbe language wọn yàtọ̀ gedegbe ó ní àṣìṣe gbáà ni tọ́ chief ọbáfọmi awólọ́wọ̀ àwọn náà sọ pé à wọ́n ní nàìjíríà o orílẹ̀-èdè tá à ń pè ní nàìjíríà o tá à ń pè ní nàìjíríà o wọ́n ní à lórílẹ̀-èdè o n tá à ń pè lórílẹ̀-èdè ibi tí wọ́n ti ń sọ èdè kan náà ẹ̀yà kan náà àṣà kan náà ẹgbẹ́ tí wọ́n sọ which means pé àwọn gan understanding tá à ń pè ní nation Nigeria is not a nation Nigeria is not a nation because nation state ni oríṣiríṣi àwọn nation wọn kó pọ̀ kò síbi tá a ti jọra wa ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tó tún wá yá Zik ó fi àánú ara rẹ̀ ó fi ń sọ yí pé ní aláwọn ṣe àwọn làwọn ò máa jọ lórí àwọn làwọn ò máa control àwọn làwọn ò máa sígbà àwọn làwọn ò máa ṣàwo gbogbo ohun tó ń sọ yìí ó sì ń bọ́ sí àwọn adarin létí àwọn adarin náà sì ń lu bẹ̀m̀bẹ́ wọ́n lu ìlú pé àníṣe àwọn ò lè báyìí ara bí i ṣe nígbà tó di 1957 tó tún sọ pé àwọn fẹ́ òmìnira àwọn bíbù yìí làwọn ò bá wa ṣiṣẹ́ wọ́n ní ká máa lọ àwọn ò bá wa ṣe ẹ jẹ́ mọ̀ yìí pé ní ziki gangan ló tún lọ ń pàrọwà fún wọn pé ní kò mí ni ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ sẹ́ni pé àfọwọ́fà ni mo fi ń sọ pé àwọn bàbá wa náà kó bá wa ziki ló lọ ń sọ fún ẹ pé kó má wọrí pé kó má wọrí kó má wọrí bàbá wa ó lọ́wọ́ náà bá lọ sọ fún ẹ pé ẹ wo tọkàn yóò bá balẹ̀ ẹ mọ tẹ ẹ máa ta máa ṣe instead tá a fi ṣe unitary system of government ẹ jẹ́ ká ṣe federalism so that kálukú máa control resources á kàn pàdé ní center ni wọ́n bá sọ fún èmi dé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn British àwọn náà bá ń try láti convince àwọn people pé ní ẹ má worry power ni kẹ́ ẹ wá power ni kẹ́ ẹ wá tẹ́ bá wo election tí wọ́n ṣe ní 1959 yeah, NCNC ó ní two point two million ẹ pátì wo là ń pè ní NCNC NCNC yẹn àwọn tó dá a lẹ̀ ní Abat Macaulay ọmọ Yorùbá ni ló dá ẹgbẹ́ yẹn lẹ̀ ṣùgbọ́n Zik ó ń gbé Zungeru ní Niger State lẹ́tà ló wá padà lọ settle down Seko ó wá gbé kó wá lọ join party NCNC Abat Macaulay wá wò pé ah yọǹga yìí ó mà nífẹ̀ẹ́ yorùbá tó wá jọyìn ẹgbẹ́ wa wọ́n sì wẹ́lkọ́mù ẹ̀ wọn ò bá a jà wọ́n wò pé ẹ má jẹ́ ó di pé kó má wò pé bí a wẹ́lkọ́mù wọn wá fún un ní ipò sẹ́kẹ́tìrì ẹgbẹ́ nígbà yẹn by the time tí bàbá wa Abat Macaulay papòdà àwọn èèyàn àwọn yorùbá bá wò pé ah, ẹ wò ẹ má jẹ́ ó di pé bí a ṣẹlẹ́yàmẹ̀yà ẹ já ká fi ṣe leader party ló bá jẹ́ leader NCNC nígbà yẹn ziki Zikima fẹ́ rúlu ilẹ̀ Yorùbá ó fẹ́ jẹ premier of western region abẹ́ẹ̀ rí nǹkan báyẹn ó fa ọ̀pára kalẹ̀ tó jẹ́ ó ní kó lọ ó máa kó lọ rúlu ìlú títí ẹ̀ ó wá fẹ́ fara àwọn ọlọ́wọ́ wa gbéra ló wá pe gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó wá bá wọn ṣe meeting máa kí àwọn máa jòkúta mi ní àwọn gangan ni wọ́n máa wá máa control yín wọ́n wọ́n ní kí ni solution action group wà o ẹ sọ fún àwọn ọmọ ìyá wa kán wá jọ yẹn gbẹ̀yìn ẹ sọ fún ọkàn wá jọ yẹn mò ń ṣe léyìí ni sọ́dà kan gẹ̀ẹ́tì pé nípò kí ló dé tá a fi bára wa nípò òbí tá a bára wa àfọwọ́fà ni àwọn olóòwò bá sọ fún àwọn lọ́ba lọ́ba àwọn náà gbà wọ́n sì pe gbogbo àwọn ọmọ Yorùbá tán wà ní ẹgbẹ́ NCNC wọ́n pè wọ́n wọ́n ní rárá àwọn òjọ́ yìí pa ẹgbẹ́ Awólọ́wọ̀ ìpè à ókè tá ẹ̀ bá jọ yẹn ẹgbẹ́ Awólọ́wọ̀ ṣé ń tẹ̀yìn ń fẹ́ ni pé ní kí Ìgbò wá jọ lórí wa wọ́n ní rárá o àwọn gan ò lè gbarú ẹ̀ tọ̀kí wá ní solution wọ́n làwọn ò bá Zik sọ̀rọ̀ ipò kó fa ẹnìkan lẹ̀ nínú wọn at the end of the day Zik ní kò sí ní tó jọ ta ló sọ fún ta ló sọ fún wọn pófin kan sọ pé kóhun kóhun mọ́ contest sọ́bọ̀ òun ti ń gbé kò nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ẹ wàá rí táwọn pípọ̀ yóò máa kọ sínú àwọn òwe wọn ìpè ní àwa la bẹ̀rẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹ dákun sọmọ yorùbá lè lọ sí ìlú tiwọn lọ́hùn kó sọ pé òun fẹ́ jọ wọn kó máa rúlu ilẹ̀ yorùbá bí yorùbá tó ti ń produce graduate láti eighteen sixty doctors lawyers engineer ní gbogbo period yẹn yorùbá gangan ló la àwọn gan náà lójú nípa ẹ̀sìn christianity yorùbá ló gbé e débẹ̀ ká má fọ̀rọ̀ gùn ibẹ̀ ni election bá ṣe election wọ́n bá rí i pé kíní ìmọ̀ ti fẹ́ yíwọ̀ bó ṣe di pa àwọn ọmọ Yorùbá bá ń ṣe cross carpeting wọn bá ń lọ ń join action group bó ṣe di pé wọn ṣe defeat Zik nù ṣùgbọ́n NCNC ìgbà tí wọ́n kọ́ dípò àkọ́kọ́ NCNC ní two point two million Zik ló ní two point two million nígbà yẹn action group ó ní kíni ó ní one point nine million NPC ẹ dákun ẹ náà gbọ́ NPC ẹ ẹ mọ ìtumọ̀ NPC ní Northern Pro, eh, People's Congress ìtumọ̀ rẹ̀ jẹ̀mú iye mutanen arewa ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yìí àwọn ṣe é fún àwọn èèyàn ara àrèwá ló wà fún ẹgbẹ́ orúkọ tó ń pè ṣẹpọ ṣòpé ní àwọn ń jà fún ẹ̀yà títí wọn ni wọ́n ní ẹgbẹ́ àrèwá jẹmu ìyà ẹgbẹ́ mútàní àrèwá àwọn èèyàn ló wà fún n ẹ ẹ bá wa ṣe ètò yìí o tẹ mí sí ni o ẹ ṣàánú o ẹ jẹ kí àwọn ọmọ wa kí wọn bá jẹ gbogbo rẹ nínú history wa ẹ ṣeun gan ni bàmí nígbà tí tó di pé ní àwọn òyìnbó wà wò pé tó àwọn ò lè aláwo pé eléyìí ní two point two million gbogbo àwọn tó ń vóòtì fún south ló ti wá èèyàn action group náà south ni ìwọ npc north ni ipe no àwọn ń fẹ́ party tó máa ní national spread tí vóòtì ó máa ní vóòtì ní south ó máa ní vóòtì ní north wọ́n ní ibẹ̀ làwọn táwọn máa ṣe nìyẹn ibẹ̀ ni bàbá wa Akíntọ́lá ló ti lọ bá a lọ́wọ́ wípé bàbá ẹ jẹ́ ká pàdípọ̀ pẹ̀lú àwọn adaran yìí wọ́n ṣe control ju àwọn ọmọ àjòkúta mọ́ mi lọ mọ́ mi lọ kí nìdí torí pé kí ni ẹ gbọ́ gbólóhùn tí àwọn tí máyín ti ń sọ tipẹ́tipẹ́ àwọn lọ rárá òun prefer ziki àá ibi tí wàhálà tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù but at the end of the day àwọn lọ́ọ́ bá lọ bá ziki wọ́n bá jọ ṣe meeting àwọn lọ́ọ́ sọ pé ni màá humble ara mi ká fọ́ọ̀mù alliance kí wọ̀gán wọ̀gán fúnra ẹ̀ kó jẹ́ prime minister èmi ò mind mo lè jẹ́ deputy àbí kí n jẹ́ minister of finance ó lóun faramọ́ sí welcome ẹ̀ àsọdọ́gbọ́n fún ni ó wá mọ̀ọ́mọ̀ fìyẹn delay Awólọ́wọ̀ delay tactics wọ́n wá fi meeting sí asaba. tá à ń pè ní Delta State nísìn Awólọ́wọ̀ wọn á retí rẹ̀ lásàbà Akíntọ́lá wọn sọ fún un pé ókè má wọrí àwọn tọ̀hún sì ní àwọn adaran àwọn tó prefer yorùbá àwọn wò pé ní ó dà pé yorùbá yìí àwọn tó ní ìwà rẹ̀lẹ̀ ju àwọn ará bíi lọ at the end of the day bó ṣe rí pé ní Zik aṣọ ti gbéra lọ sí ọ̀dọ̀ àwọn haúsá àwọn adaran ọba ló ń bá wọn ṣe mítì ní Kaduna àwọn olóhùn retí wọn ní Àṣàbà kí lóhun tó wá padà ṣẹlẹ̀ wọ́n wá discover pé ah Awólọ́wọ̀ mọ̀wé sísítà mara rẹ̀ arákùnrin yìí mọ̀ ti parí ètò pẹ̀lú àwọn pípù yìí wọ́n ti fọ́ọ̀mù alliance ó ní what síbẹ̀síbẹ̀ náà Awólọ́wọ̀ bí nípò òun máa wọlé bọ́n lọ selection ni bọ́n fìdí rẹmi nìyẹn o nígbà tó ń fìdí rẹmi ẹ wá wo ohun tí àwọn adaran ṣe ẹ wo ohun tó ń ṣe adaran wa ń sọ fún Zik pé lóòótọ́ o two point two million vote nígbà yẹn tẹ́lẹ̀ nìyẹn o ṣùgbọ́n tá bá selection ti wọlé àwa la máa o ó lóun faramọ́ ẹ dákun ṣé afọwọfọ kọ́ nìyẹn ó lóun ó fara mọ́ ó ti wò ó pé ní wọ́n dọ̀ọ̀nù ò nkankan nǹkan kan ní tóun rò nìyẹn òun wò ó pé ní òun easy làwọn máa dominate láti àwọn Yorùbá yìí kò lè rọrùn ìgbàgbọ́ nìyẹn ó sì form alliance pẹ̀lú wọn wọn á rò pé òun gbọ́n dé ó sọ fún wọn ok no problem ẹ prime minister àwọn òyìnbó sì ti kọ́ wọn láwọn oríṣiríṣi ọgbọ́n bó ṣe di pé o ní ó bá jẹ prime minister èyí eh, ah, eh, Zik òun bá jẹ ceremonial head of state tí ò lágbára kankan gbogbo ohun tá à ń fi ń ṣe agbára pátá àwọn pípín yẹn bá bẹ̀rẹ̀ sí fà lọ sọ́dọ̀ wọn ẹ̀dá kan ṣé kìí ṣàfọwọ́ fà wá wọ́n ní ṣé a fẹ́ lọ ní ká máa lọ ní rárá a ní àwọn àdóòdà àwọn ọmọ ìyá wa sáàtì wá dóòdà àwọn ọmọ ìyá wa nísìn genesis wàhálà wa nìyẹn o sáàtì wá dóòdà àwọn ọmọ ìyá wa wọ́n láwọn ò bá wa ṣe ó wà káàkiri nínú nínú àkọọ́lẹ̀ wọ́n láwọn ò bá wa ṣe àwa la sọ pé ní ọmọ ìyá kan náà ni wá pé kọ́mọ wọ́ọ̀rì kọ́mọ wọ́ọ̀rì ń ló nísìn but at the end of the ziki tó ń wá rò pé òun lè lo ọgbọ́n àrékèrèkè wọ́n wá kojú ẹ̀ sí òòrùn alẹ́ ó wá rí i pé gbogbo ohun tá à ń fi ń wọn ti ru gbogbo ẹ̀ lọ sọ́dọ̀ wọn ó wá lajú kò rí nǹkan kan ṣe mọ́ ẹnu ni pé ó wá ń pọ́nìṣì yorùbá mo wá fẹ́ mọ sọ challenge nísìn táwọn náà máa ń pe yorùbá ní ọ̀dàlẹ̀ kó wá lísìn sáwọn tí mo fẹ́ sọ máa sọ nísìn kó ní kò rí bẹ́ẹ̀ kí ni zik ṣe aburú wo ló ṣe fún wa nínú àwọn aburú tó ṣe fún wa University of Ibadan the first vice chancellor University of Ibadan Ibo. ó wà ń bẹ kò sí ó wà lákọọ́lẹ̀ ẹ lọ síbẹ̀ ó wà ń bẹ first vice chancellor University of Ibadan Ibo. ló gbé síbẹ̀ first vice chancellor University of Lagos Ibo. ló gbé síbẹ̀ where are the Yorubas? níbo ni yorùbá wà níbo làwọn ọmọ ìyá mi wà láti eighteen sixty tẹ́yìn tí produce àwọn engineers doctors lawyers thirteen àwọn àwọn journalists wà thirteen thirteen àwọn magazine thirteen ṣe paper jáde níbo làwọn wà ń gbà yẹn ó wá ó wá fi ọmọ ìyá títí ẹ ó fọmọ ìyá ẹ ó fi ṣe first vice chair bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ nísìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ program ẹ dákun ẹ máa lọ Google kẹ́ chẹ́kì ẹ wò ó pé ní first vice chancellor láláwọ̀ dúdú ní University of Ibadan Tani Ibo ni University of Lagos Ibo kí ló dé àfọwọ́fà kọ́ ni àfọwọ́fà ni nígbà tó tún wá ṣe yẹn tán gbogbo àwọn iṣẹ́ tó bá jẹ́ London federal parastata tó yẹ tó jẹ́ ẹ̀tọ́ south ó wá ń divert gbogbo ẹ̀ ó ń gbé e lọ àwọn Ibo ó deny south south ó deny Yorùbá ní Zik àwọn ọmọ ìyá rẹ̀ tó wá wà ní army ní navy ní air force àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wá ń jà bu pé ní